hello ladies and gentlemen You know, go spoil for you my people. I bet you get some video wey i dey see online Where one um, dami queen go the insert the video That's because I'm if you and the video They fight why be saying that when you insert the video go to play music wey me and you do under did we say we sing the song to insert the video the video is one my helper It's my helper And go still help me ló fẹ́ dájà lẹ́ni tó bá ń jà pẹ̀lú Davido ìyẹn ọ̀tọ̀ you come for fashioning did you pay me you did not pay me o the time I ask you you say pé owó blow pé owó blow tí gbowó kan pé wọ́n collect for Davido mọ̀ náà ti Davido pay you before he pay me ah ṣé wọn fẹ́ mi ò gbádùn I pack my boys come no be kóró pẹ́rùn mi dé for Lekki no be one room wey no no be one room hey be say you no get money na to no be um, table water if you, you, you give us food wo rẹ no me bring producer eh may you follow my boys wa sign say you no dey follow people <laughs> say <laughs> your own superstar no dey follow people for instagram how your helper go dey follow you now you dey fight your helper must you dey talk bla bla bla bla bla bla bla bla bla una go dey with people before you know ẹ máa jà ẹ máa lọ so so wotowoto must you do wotowoto your guy dey make am why can't you make it make it yourself okay má fọ má fọ guy má fọ ọ̀rẹ́ mọkè come don use me ma don cause problem with you me and ah why you go dey use song wey me and you do dey insult davido dey labẹlẹ wọn play orin yẹn labẹlẹ wọn gain my fans you dey whine make my fans go dey fight davido dey oh tẹ bá ń jà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ́ me and davido no no fight you dey hear so dami green owó blue no give me you drop song for apple music too you no gree share the all the gmail i no see anything owó mi. na as for obo wey dey talk say dem no fit arrest am anywhere in the world abi dem never arrest am anywhere we go still jam him own for front as na dey money cover up all the evil deeds wey una dey do eh, wey people dey support you on top you go jam am still cause wetin happen to tagbo you go still come talk am on im fortieth birthday wey e dey tell am say make e drink forty shots of tequila you still come abandon am inside car make you know, still even show say you sympathize you put blame on top that person Then dem go to carry am all those things go comot twenty twenty the truth is the light. kí ni tó ṣẹlẹ̀ láàrin damikrin portable àti gbajúgbajà olórin tí wọ́n ń pè ní davido ẹ wá gbọ́n tí portable So lórí ìjà tó wà láàrin Damikrin àti Davido ṣó wá yẹ kéèyàn fojú olórí gígì ṣó yẹ kéèyàn àwa ẹ̀dá ọmọ ádámọ̀ ká fojú olóore gúnge gbajúgbajà olórin Portable ọ̀rọ̀ tó o sọ òtítọ́ ọ̀rọ̀ wà níbẹ̀ gbogbo ohun tó o sọ pátápátá èèyàn tó bá ti ṣèyàn lóore ó yẹ kéèyàn mọ̀ wípé ẹni tọ́lọ́run rán sí ni ni pọ́tébù ò sì fojú olóore gúngi pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n sọ nípa pọ́tébù ọ̀rọ̀ tí pọ́tébù sọ yìí ọ̀rọ̀ tó mú làákàyè tó mú ọgbọ́n orí pípé tó mú dání ni nítorí pé pọ́tébù mọ̀ wípé Davido olóore òun ló jẹ́ tí Dami Kri àti Davido bá wá ń jà kò yẹ kán mú tòun sí nítorí pé Davido eh, Davido ti ṣe Dami Kri lóore Portable sì gbàgbọ́ wípé kò yẹ kí Dami Kri kó máa wẹnu ṣọ̀wọ̀ṣọ̀wọ̀ sí Davido oúnjẹ kò yẹ wípé Dami Kri èèyàn tó bá ti ṣèyàn lóore kìí ṣe ẹni tí èèyàn máa ń bojú ẹ̀ jẹ no matter tó lè ṣẹlẹ̀ láàrin yín kò yẹ kó o bọ́ sórí social media kó máa wá kó máa fẹ́ ní onítàn kó máa fi wọ́lẹ̀ ọ̀rọ̀ tí Portable ń jẹ́ kó yé wa nìyí wípé ohun tí Dami ń sọ fún Davido ohun tí ò dáa ni Portable ṣe léyìn náà orí sọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó rí sọ ni in tó wá bí Portable nú ni wípé Dami Green tó ń bá Davido jà ó wá ń play orin tí Portable àti Dami Green tí wọ́n jọ ṣe ó ń plé ẹ̀ lábẹ́nú nígbà tó ń ta ni ẹnu àbùkù bá Davido ọ̀rọ̀ yìí ló portable, pọ́tébù nú wípé ṣó wa yẹ kó rí bẹ́ẹ̀ má fi òun gún Davido nítorí pé olé oró òun ni Davido jẹ́ kò wá dà kéèyàn fojú olóore gungi kódà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ dami clean ẹ bá mi sọ fún wípé kó lọ ṣe àtúnṣe tó pọ̀ kó sì tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́wọ́n ọba nítorí pé èèyàn kan lọ́lọ́run máa rán sí èèyàn ọlọ́wọ́n ọba kò ní sọ̀kalẹ̀ látọ̀run láti wá ràn yàn lọ́wọ́ èèyàn tọ́lọ́run bá sì rán sí èèyàn ó yẹ kéèyàn gbà wípé ẹni tí èèyàn téèyàn téèyàn ń bọ̀wọ́ fún ni bó bá tiẹ̀ ṣẹ́ ni kò wá yẹ kó jẹ́ orí ẹ̀rọ ayélujára ló tún máa tẹnu àbùkù bẹ́ni náà Portable rí ọ̀rọ̀ tó sọ yìí ó rí sọ ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá súnmọ́ Dami Green ẹ bá mi pè sáàkíyèsí wípé ohun tó ṣe ò dáa ohun tí ò dáa ò lórúkọ méjì kò dáa ló ń jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Portable mo appreciate tí Portable yìí sọ wípé ohun tí Dami ìhà tó kọ sí Davido kò yẹ kó jẹ́ pé òun ló máa bọ́ sórí social media tábẹ̀rẹ̀ sí tẹnu àbùkù bá Davido ẹ bá mi share fídíò yìí kó kan Dami Kree lára kó lè ṣàtúnṣe ẹ̀yin èèyàn tẹ̀sí ń wò mí gbogbo ẹ̀yin èèyàn tó ń wò mí pátá wípé mo bẹ̀ yín mo rọ̀ yín ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ látọ̀run láti wá ràn yàn lọ́wọ́ èèyàn náà ni yóò ràn sí yàn bọ́lọ́run bá sì rẹ́ èèyàn sí yín ẹ má fojú olóore gúgi ẹ má fi ojú olóore gúgi èèyàn tó lọ ń bá rán sí yín ẹ má fojú ẹ gúgi Portable rí ọ̀rọ̀ tó sọ yìí ó rí sọ ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá súnmọ́ dami green ẹ bá mi pè sáàkíyèsí wípé ohun tó ṣe ò dáa ohun tí ò dáa ò lórúkọ méjì kò dáa ló ń jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Portable mo appreciate ti Portable yìí sọ. So wípé ohun tí Damikiri ìhà tó kọ sí Davido kò yẹ kó jẹ́ pòun ló máa bọ́ sórí social media tábẹ̀rẹ̀ sí tẹnu àbùkù bá Davido ẹ bá mi share fídíò yìí kó kan Damikiri lára kó lè ṣàtúnṣe ẹ̀yin èèyàn tẹ̀sí ń wò mí gbogbo ẹ̀yin èèyàn tó ń wò mí pátá wípé mo bẹ̀ yín mo rọ̀ yín ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ látọ̀run láti wá ràn yàn lọ́wọ́ èèyàn náà ni yóò ràn sí yàn bọ́nà ń bá sì rẹ́ èèyàn sí yín ẹ má fojú olóore gúgi ẹ má fi ojú olóore gúgi èèyàn tọ́lọ̀ ń bá rán sí yín ẹ má fojú ẹ̀ gúgi bó bá tún ṣe ń lọ àmọ́ mo wá fún yín lórí ètò ó dàbọ̀ ó dìgbà kan ná ire o.